asalaamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatuhu mo kí gbogbo ojú tí ń wò mí mo kí gbogbo etí tí ń gbọ́ mi ojú yín ò ní fọ́ etí yín ò ní dì ta ni obìnrin rere ta ni obìnrin burúkú ṣé obìnrin tá a rí tó yẹ pé half naked ló wà nígbà tá a rí àbí tó yẹ pé ó ń tọrọ owó lọ́wọ́ wa lásìkò tá a pàdé ẹ̀ ṣóbìnrin burúkú ni àwọn méjèèjì yẹn àti lè sọ pé obìnrin burúkú ni wọn torí ètò wà ní half naked yẹn sùúrù adab ló ń dà á láàmú àìlẹ́kọ̀ọ́ ló ń dà á láàmú ká bá ní ẹ̀kọ́ ni kò ní wà ní position tó wà yẹn èyí tó wá jẹ́ wípé ó sáré béèrè owó lọ́wọ́ wa ó lè jẹ́ pé moment tá a pàdé obìnrin yẹn ó lè jẹ́ pé ìyá kan jẹ́ lọ́wọ́ àbí nǹkan kan ṣe lọ́wọ́ tó mú tó fi béèrè irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò wá ní pé obìnrin yẹn ti wa ṣùgbọ́n àmì mẹ́ta kan ń bẹ tá a lè fi dá obìnrin rere mọ̀ tí ò ní dá òtí nù. àmì àkọ́kọ́ alimari àtúnṣọ́lẹ̀ àtúnṣíbò òṣìṣẹ́ tàzá ó jìhà dá ìmọ̀ ká òṣìṣẹ́ ti ara wà lọ́sì ha. obìnrin dáadáa àmì àkọ́kọ́ tó lè tẹ̀lé fi kọ́kọ́ dà mọ̀ òun ni pé yóò máa fẹ́ràn bàbá ọkọ àti ìyá ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn òbí rẹ̀ ló sì máa fẹ́ràn àwọn ẹbí ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ẹbí tiẹ̀ gbọ̀ngàn kò ní yapa ń bẹ̀. àmì kejì ni rọ́ọ̀dì yasọ àǹtọ́kọ ti zàójì àfikún lè àwẹ̀ náà obìnrin tó bá jẹ́ pé kapásítì ọkọ ẹ̀ kò mú bànújẹ́ barí yálà yìí pé fifteen minutes lọ́kọ ẹ̀ lè ṣe lórí bẹ́ẹ̀dì kó wá ti torí ẹ̀ kó lọ máa yàn àlè àbí kó jẹ́ pé ó ń fowó oúnjẹ lẹ̀ owó oúnjẹ ò tí tò tó jẹ́ pé ó yọnu sí gbogbo kinní yẹn ó sì gbà pọ́nlọ́ sí lè yí gbà padà obìnrin bẹ́ẹ̀ yẹn obìnrin rere kẹta tí a fi ń dá obìnrin rere mọ̀ òun ni pé yóò jẹ́ sátìrà àtàlọ́kùn yóò máa bo àṣírí ọkọ rẹ̀ gbogbo nǹkan tọkọ rẹ̀ bá ṣe tí ò dáa kò ní tú síta èyí tó bá da náà kò ní máa kà káàkiri obìnrin tó bá lè ṣerú ilé obìnrin rere ni àmì mẹ́ta tá a fi ń dá obìnrin rere mọ̀ nìyẹn èwo wá ní ìwọ obìnrin tó ń wò mí èwo nìwọ ní tó bá jẹ́ pé ò ní gbogbo ohun tí mo kà á lẹ̀ lọ́túnra rẹ̀ ṣe ń bẹ̀ ọlọ́run yóò ṣàánú gbogbo wa kò ní jẹ́ kí a lùzì ohun ayọ̀ wa o.